ilẹ̀ yorùbá ni wọ́n ń pè bí ọmọ yorùbá sì là wá èmi ò kì í ṣe ọmọ israeli bákan náà mi ò kì í ṣe ọmọ saudi arabia àbí mi nílẹ̀ lárúbáwá ariwo tèmi ni pé kẹ́nikẹ́ni má gbé àṣà aláṣà ní tipátipá ní dandan pé tipá tí kúùkù àwọn fẹ́ gbélé wa lórí àbí agbọ́dọ̀ gbá ibi tí ọ̀rọ̀ wa ò ti wọ̀ láti láàánú gbà fúnra wa nìyẹn tẹ́ bá ti yọ yẹn kúrò kò sí wàhálà oníkálukú ṣe tiẹ̀ síbẹ̀síbẹ̀ tá a bá tún rohun tí ó mọ pa àwọn èèyàn wa lára tó lè dá ebi lẹ̀ láàrin ìlú tó lè mú kí àwọn kan má ní táwọn kan máa kó ọrọ̀ ayé jọ kí àlàfo tó máa wá wà láàrin ẹni tó ní àtẹni tí ò ní kó wá di ohun tí ó wàá dùn gbọọrọ tí ò ní lópin ẹ tó sì jẹ́ pé àwọn tó kó ọrọ̀ jọ wọn wọ̀nyí tí wọ́n ń ṣe àlàfo yìí wọn kó jọ nínú òótọ́ nínú irọ́ nínú jìbìtì ni wọ́n ti kó jọ òun là ń pera wa sákìyèsí pé ó dáa bọ́n bá ń tàn ọmọ tanra rẹ̀ èèyàn méjì pàdánù rọ̀ pẹ̀ntó ń parọ́ fún yàn mọ̀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 gbogbo wa la mọ̀ pé bí ọdún mẹ́rin sẹ́yìn wọ́n sọ ọ̀rọ̀ kan nípa owó ìdámẹ́wàá tí ọ̀pọ̀lọpọ̀ wa jáde nígbà yẹn ta sọ pé ah bàbá eléyìí ti pọ̀jù kí ló dé ẹ ṣe mọ fi ikú dẹ́rù ba àwọn èèyàn ẹ ṣe mọ fi ọ̀run àpáàdì ẹ ṣe mọ fi dẹ́rù ba àwọn èèyàn a ṣe máa fi ọ̀nà ọ̀run rere a ṣe máa fi gba owó lọ́wọ́ àwọn èèyàn pé ah, eléyìí ò bójúmu tó ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ níbo ló wà nínú bíbélì nígbà náà ọ̀pọ̀lọpọ̀ jáde èyí tí ó ṣépè lórí ọmọ ẹ̀ ó ṣépè èyí tí ó lo àfọ̀ṣẹ èyí tí ó lo olúgbòhùn oníkálukú wọn jáde mo wá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè lẹni mo sọ tàṣẹ tàṣẹ gbogbo ẹni tó ṣerú ẹ nígbà náà lọ́hùn gbogbo ń tẹ sọ sínú afẹ́fẹ́ ó máa dà léyìn lórí o nítorí pé káàrí jíṣẹ́ gbígbà ṣẹ́gi orí ara ẹ̀ ní òfìgbé ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá sì ti gbé bá nǹkan wọn lára ẹ̀ ní òfin lò gbogbo nǹkan tí ìkéyìí nínú wọn àwọn tá à ń sọ̀rọ̀ wọn tí wọ́n bá ṣe sínú afẹ́fẹ́ tó sì jẹ́ pé ó di dandan kó wọlẹ̀ síbì kankan ọ̀gbẹ́ni tó rán wọn náà ni kí wọ́n padà sí kí wọ́n lọ wọlẹ̀ sí torí kì í ṣe tiwa Elédùmarè sì ti mọ̀ pé kì í ṣe tiwa òótọ́ sì ti ń fojú hàn báyìí pé a sọ ohun tí ò yé wa a sì sọ ohun tá a rí ṣùgbọ́n láì dé ìnàpẹnu torí ètò tàṣálẹ̀ yìí kò ní gùn lọ títí torí pé lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè á ṣètò míì lọ́la tí n bá wá tètè parí eléyìí máa lọ máa ṣe ìpalẹ̀mọ́ títọ́lá máa lọ máa ṣe kalẹ̀ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ já gbabi wọlé fọ́nrán tí mo fẹ́ fi sójú ìran yín tẹ fẹ́ wò yìí bàbá wa prophet Enoch Adébóyè àwọn ni wọ́n ń sọ̀rọ̀ níbi ọdún mẹ́rin sẹ́yìn ẹ já tí wọ́n sọ ká tó wá padà sórí ohun tí wọ́n sọ lénìí ẹ ká dọ̀gbọ̀. as your excuse for not paying your tithe Matthew twenty. Hmm. some of you quote Matthew twenty-three verse twenty-three as your excuse for not paying your tithe Matthew twenty-three verse twenty-three let me read it to you. Because they said, no, no, no, no, tithing is done away with, like Jesus said so. Really? Matthew 23, verse 23. Woe unto you, scribes and Pharisees, hypocrites! For ye pay tithe of mint and anise and cumin, and have omitted the weightier matters of the law, judgment, mercy, and faith. These ought ye to have done, and not to leave the other undone. What does that mean? You should have considered the weightier matters of law, judgment, and mercy, and not leave the other. What is the other? Your tithing undone. In other words, you are supposed to do both. Pay your tithes. Consider weightier matters of law, judgment, and mercy. Do both. I am going to give every one of you, pastors, an opportunity to repent tonight. And then to go back immediately after this convention and restitute your ways with your congregation. Make it clear to them Anyone who is not paying his tithe is not going to heaven. Full stop. His tithe is not going to heaven. Full stop. Clear to them. Anyone who is not paying his tithe is not going to heaven. Full stop. mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa la mọ ìtumọ̀ tó máa sọ pé full stop that means kò sí àfikún mọ́ kò sì sí àyọkúrò mọ́ níbi tá a dé dúró yẹn full stop basic that is it nothing more and baba said it there right there and then about four years ago inú convention ńláńlá ni wọ́n wà wọ́n sọ fún gbogbo àwọn pastor tó wà mẹ́kẹ́ bẹ́ẹ̀ bá ti padà dé ẹ̀yin fúnra yín náà ẹ kọ́kọ́ tú ọ̀nà ara yín ṣe nípa bẹ́ẹ̀ ṣe ń ṣe ń pa tight ẹ wá tún lọ bá àwọn ọmọ ìjọ yín ẹ wá sọ fún gbogbo wọn pé ẹni tí ò bá san owó ọ̀dà mẹ́wàá kò lè lọ sí ọ̀run rere o láì sí àfikún láì sí àyọkúrò ń bẹ now ohun tó tún jọ mọ́ tí màá mú wá tí màá tún fi ṣe àpẹẹrẹ ká tó tẹ̀síwájú ẹ rántí bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn bàbá wa <laughs> bàbá WF Kumuyi ti Deeper Life wọ́n sọ fún àwọn ọmọ ìjọ wọn wọ́n ní wọn gbọ́dọ̀ ní ẹ̀rọ amóhùnmáwòrán nínú ilé nítorí pé irinṣẹ́ sàtánì ni kì í sàtánì làwọn pe o wọ́n pè lórúkọ bàbá wa ta ni kán má lò mọ́ wọ́n ní kán má ní mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti nígbà yẹn wọ́n mú wọn fọ ẹlòmíì bùyàn ẹlòmíì jùnú pé òun ò lè bùyàn torí tó bá bùyàn tẹnìyẹn bá tún wò ó ẹnìyẹn ń dẹ́ṣẹ̀ ni òun sì lòun jẹ́ kó dẹ́ṣẹ̀ sẹ́mu tó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ní bàbá wa ìpadà wa náà ní àṣìṣe ni kò sóhun kóhun tó burú pé kí àwọn èèyàn ní ẹ̀rọ móhùnmáwòrán nínú ilé ẹ ṣe ìyá mi Yèyétúndé TV ní Palace wípé kò sóhun tó burú táwọn èèyàn ní ẹ̀rọ móhùnmáwòrán nílé lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ tẹ́mi wọ́n ti ṣòfò nípa àìní ìdánilẹ́kọ̀ọ́ àìní ìmọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ tí wọ́n lè fi etí gbọ́ nínú ìròyìn lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ìkéde tó ṣe pàtàkì tó ṣe pé lórí móhùnmáwòrán ni wọ́n ti rí ngbà yẹn wọn láǹfààní láti mọ̀ tó jẹ́ pé òun ló ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ bàbá wa yẹn èmi lè sọ pé nígbà yẹn bàbá wa yẹn àwọn ń wo móhùnmáwòrán àwọn ọmọ títí wọn wọ́n ń wò ó gbogbo ẹnu ni mo lè fi sọ bàbá ò lè jáde wá búra pé àwọn òwò bóun máa wòran gbà àwọn ọmọ àwọn òwò ó tí wọn wàá sọ fún wa ni pé àwọn lè control báwọn ṣe ń wò ó níta wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀dọ́ òní lè ṣe bẹ́ẹ̀ làwọn ṣe sọ fún wọn pé kán máa wò ó àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti kú nínú àìní ìdánilẹ́kọ̀ọ́ àti àìní ìmọ̀ tó bàbá wa yẹn wá wọ́n ní kò rí bẹ́ẹ̀ mọ́ pé àṣìṣe ni asọ́ngbà yẹn ni ẹ̀yin yẹn máa pay attention kò sí ẹnikẹ́ni tí ò lè ṣe àṣìṣe ẹ má mú àwọn èèyàn kankan èèyàn wọn kí wọn gbé wọn síbi kan kẹ ní gbogbo tó bá ti ti ẹnu wọn jáde ò lè fẹ́ máa fi ṣe ilé ayé yín pé wọn lè ṣe àṣìṣe tí wọ́n bá tún wá ṣe àṣìṣe Elédùmarè bá jẹ́ ká láǹfààní láàrin wa ká ara àwọn èèyàn tó jáde tó pe àkíyèsí gbogbo wa sí pé ohun tí wọ́n ń sọ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ awádìí ẹ̀wò kó má jẹ́ àṣìṣe ẹ ṣe jẹ́ ká gbọ́ngbọ́n pé ká mọ̀ mọ́ jáde mọ́ wá tako àwọn tí wọ́n ń gbìyànjú àti pe àwọn èèyàn tó wà lókè wọ̀n wọ̀nyí ṣàkíyèsí pé ẹ ṣe ìyá mi pé ó ń tẹ̀ ń sọ yìí ah, ó ń fẹ́ àpérò bẹ́ẹ̀ kọ́ ló ṣe wà nù bíbélì bóò ló ṣe fẹ́ jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tìyẹn ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká máa ráwọn tí ó jáde tí wàá mọ sí pé fáwọn èèyàn tí ó láwọn ń dìfẹ́ǹdì dàbí o àwọn ń dìfẹ́ǹdì ọlọ́run àwọn ń dìfẹ́ǹdì Allah àwọn ń dìfẹ́ǹdì àfà àwọn ń dìfẹ́ǹdì pásítọ̀ bí èèyàn bá ṣe nǹkan tí ò dáa ó lè máa mọ̀ ó sì lè mọ̀ mọ̀ ṣe kó ní kò sẹ́ni tí ó yẹ òun lọ́wọ́ ẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ mọ̀ ṣe tó ń ṣe nítorí pé wọ́n nígbàgbọ́ pé àwọn tó ń tẹ̀ láwọn lẹ́yìn yẹn wọ́n jáde wọ́n gbà ti àwọn tó bá sọ̀rọ̀ sáwọn wọn níjẹ́ kan sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ láti ṣẹ́ tó jáde tó fẹ́ jíṣẹ́ tó jẹ́ pé tó máa ti gbá tí wọ́n tán ara rẹ̀ mọ́ wọn wọ́n á kó wọn láyà jẹ wọ́n á sá wọlé wọn ní sọ̀rọ̀ mọ́ Elédùmarè má ṣe àwa bẹ́ẹ̀ Elédùmarè má ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń wo mí bẹ́ẹ̀ Elédùmarè bá fiṣẹ́ ràn ọ́ má jẹ́ kí ẹnìkan kan pa òun agogo rẹ lẹ́nu jáde kó jíṣẹ́ Elédùmarè ràn gbogbo tí ó bá ti díẹ̀ jáde bó bá jẹ́ Elédùmarè ló ràn ọ́ gba ẹ̀san ẹ̀ nígbẹ̀yìn ọ́ àìjíṣẹ́ yẹn nípa bíbẹ̀rù èèyàn tún lè gbàbẹ̀ ṣe Elédùmarè nítorí pé ọ̀ràn mọ níṣẹ́ fàyàtì lélẹ́dùmarè tèmi mọ̀ kò lè ràn ọ́ níṣẹ́ kó mọ̀ fi àpẹẹrẹ tì í ó sì mọ̀ fi bó ṣe rìnrìn àjò ẹ̀ kó má fi sí i àyàfi tó bá sá ìgbọràn tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ tó bá yà kúrò nílànà tá a fún ọ tó bá kúrò lórí ohun tá a fún ọ pé kó o ṣe tó bá sọ ohun tá a fún ọ pé kó o ṣe tá a ní kó gba owó lórí ẹ̀ tó bá sọ ohun tó fẹ́ mọ́ fi pa owó ìyá ó jẹ́ ọ̀bọ̀ bẹ̀ ṣùgbọ́n tó bá ti rìn bẹ́lẹ́dùmarè bá ṣe ní kó rìn kó sóhun kóhun tó fẹ́ ṣẹlẹ̀ ó jẹ lájẹyè lẹ́ni ó ṣe láṣeyè Ẹlẹ́dùmarè tèmi mọ̀ kì í ránni níṣẹ́ kó mọ̀ fòun tá a fi jẹ kó má fi tì fún wa yóò fi tì yóò fi tì fún ọ tó bá ti ní farabalẹ̀ tó sì lápíyèsí ẹ jẹ́ ká wá padà sí orí ọ̀rọ̀ tí bàbá wa sọ wọ́n ní gbogbo ẹni tí ò bá ti san ìdá mẹ́wàá wọ́n ní wọ́n lè lọ ọ̀run rere apariwo ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ jáde wọ́n ní ẹgbẹ́ mi sọ̀hún ẹ kìnnìkan kìnnìkan ṣé ẹ mọ̀ nǹkan kan ní ẹ mọ̀ nǹkan kan ẹgbẹ́ mi sọ̀hún kí lẹ́ ń sọ bó ṣe sọ yẹn ló ṣe rí ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn a rí i pé àwọn wòlíì kọ̀ọ̀kan náà jáde tí wọ́n lórúkọ pé ẹ wá o ilé yóò rí báyìí o ẹ má jà tàwọn èèyàn já sòótọ́ fún wọn ọ̀rọ̀ yẹn wá ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì olè tí wọ́n sá sábẹ́ àwọn bàbá yìí tí wọ́n fẹ́ kó tọ́ hàn tó jẹ́ pé bẹ́ẹ̀ làwọn ti ń kówó jọ wọ́n bẹ́ síta gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ wọ́n mọ̀ ṣépè wọ́n mọ̀ gégùn wọ́n mọ̀ ní àfitọ́ lọ́hùn ò bá pè àwọn ẹ màá ràn yín lọ́wọ́ láṣàlẹ̀ àyàfi tó bá jẹ́ lóòótọ́ lọ́lọ́hùn pè yìí kì í ṣe pé bí ń pa yín lẹ́bi dé tẹ́ lọ́lọ́hùn pè yìí ní gbogbo ègún àti èpè tẹ́ ẹ ṣẹlẹ̀ àwọn èèyàn yẹn mi ò ní padà sí yín lórí nítorí pé kí ni eléyìí tẹ́ dẹ́rù ba gbogbo èèyàn tẹ́ da gbogbo èèyàn sínú ẹkún ìpayín kéke tẹ́ ń ba ayé àwọn èèyàn jẹ́ lọ tẹ́yìn wá ń kó ọrọ̀ ayé jọ ẹ tẹ́yìn ń kọ́ ilé tẹ́ ń tò ìṣúra tí ń sílé ayé tẹ́ wá ń tan àwọn èèyàn pé kọ́ máa so ètò ìṣúra jọ sọ́run àwọn ọmọ Ísírẹ́lì gan ò tò ìṣúra jọ sọ́run àwọn ọmọ Saudi Arabia gan wọn sáré àlùbọ́n náà oníkálukú ń ṣe tiẹ̀ wọ́n ń jèrè wọ́n ń gbádùn nílé ayé ni àwọn ọba wọn àwọn tó ń ṣètò ìlú wọn owó tó ń rí ìlú wọn wọ́n fi ń tọ́jú àwọn ọmọ ìlú wọn ni mi ò rò pé ọmọ Saudi Arabia kankan wà tíjọba wọn ń fowó rán wọn pé ó yá ẹ̀yin náà wá rìnrìn àjò kẹ́ lọ síbi tábà ẹ gba owó kẹ́ fi rìnrìn àjò bó tiẹ̀ jẹ́ pẹ̀ǹkùlé wọn ló wà mi ò rò pé wà mò ń béèrè gan káàkiri àgbáyé tó bá tún nílùú mi yàtọ̀ sí Nàìjíríà tí wọ́n ń runwó pé ó yẹ wá lọ sí Jerusalem ẹ wá lọ Saudi Arabia tíjọba ń kówó lẹ̀ number one nínú ká wúlò wà burúkú bẹ́ẹ̀ yẹn tẹ́bí dẹ̀ ń pa ọ̀pọ̀lọpọ̀ tí à ń jẹ ọ̀pọ̀lọpọ̀ káwọn èèyàn ń kú sínú àìsàn káwọn èèyàn ń kú sínú àìríjẹ àìrímu ẹ dẹ̀ ń kówó inú ilé tẹ́ ẹ jí owó tẹ́ ẹ jí ẹ ń fọgbọ́n ẹ ń fowó yẹn bíráìbù àwọn èèyàn wọ̀nyí kán lè dìbò fún yín tó bá dìgbà ìbò kán lè tẹ̀lé yín lẹ́yìn nígbà tẹ́ bá ń yí ìbò tára ìlú bá dì kán lè dúró tì yín kan sọ wípé wọn àyíbò ìbò tá a dì ni wọ́n ta o ẹ wàá kówó fún wọn ẹ fún wọn slọ́ọ̀tì ìwọ náà tó pèrè ní ìmáàmù afa àti wọ́n tó pinnu ẹ̀ pásítọ̀ àti dadi dio àti prophetess ẹ wà máwọn èèyàn ti yín àwọn tán súnmọ́ yín tẹ́ ṣe ń ṣe tẹ́jọ́ ń ṣe bìrìbìrì tẹ́jọ́ ń lu jìbìtì ẹ fúnra yín ní slot ẹ wà rànra yín lọ Jerusalem ẹ rànra yín lọ Mẹ́kà ṣé àwọn kan wọ́n tún ti fọ́ọ̀mù business inú ẹ̀ ipò yára ta ló fẹ́ rìnrìn àjò tó fẹ́ lọ bí o àti ní license á kó yín lọ ó yé wa gbogbo ẹ̀ ló yé wa agbára Ọlọ́run láṣẹ ìdùnmọ̀ gbogbo ẹ̀mí ò yanjú gbogbo ẹ̀mí ò lójútùú kì í ṣègbà kì í ṣàsọ̀ òótọ́ ọ̀rọ̀ ká máa kówó nulẹ̀ tó yẹ kán fi tú gbogbo òlú ṣe tó yẹ kí wọ́n fi wá bí ìgbé ayé tó dẹrùn á ṣe wà fún tẹrú tọmọ tó yẹ kán fi wá bí gbogbo èèyàn ó ṣe ní ilé lórí bó tẹ̀ jẹ́ ilé alábọ́dé irú yìí tí àwọn bàbá dákàndé ń ṣe láyé jọ̀hún ìpele tán ti fi lélẹ̀ ìgbésẹ̀ tí wọ́n ti ń gbé tó yẹ ká máa wá bí ilé ẹ̀kọ́ ọ̀jọba bí ó ṣe dáa tí ó dohun àmúyangàn táwọn olùkọ́ tó dáa tí ó jẹ́ bẹ́ẹ̀ láti mọ rí wọn tí ò ní jẹ́ private schools ẹ o eré nǹkan tó yẹ ká máa sá nìsín ibi tó yẹ ká máa lọ nìyẹn ibi tó yẹ ká da orí owó wa nìyẹn ìgbọ́n kan tẹ̀ ń dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ tẹ̀lẹ̀ ń tan àwọn èèyàn jẹ lórúkọ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń parọ́ tẹ̀ ń tan àwọn èèyàn jẹ scammer ni gbogbo yín èmi ò rí yín gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run you are all scammers gbogbo ẹnu ni mo sì fi sọ no apology gbogbo ẹni tó bá ti ń dọ́gbọ́n káfẹ́ràn sẹ́nu káwàtì tó mọ ọgbọ́n jìbìtì tó mọ ọgbọ́n ìṣirò bá ṣe da gbogbo ẹ̀kọ́ tí ó dóhun tí ó dóhun tí ó fi mọ kọ́rọ̀ ayé jọ fúnra rẹ̀ agbà lọ́wọ́ mẹ́rin scammer ni kò sí nǹkan míì tá fẹ́ pé kò sí bá a ṣe fẹ́ sọ ẹ lè sọra yín lórúkọ tó bá wù yín orúkọ tó bá wù ọmọ ọlọmọ ń jẹ́ lẹ́yìn odi ṣùgbọ́n fún ẹni tó bá farabalẹ̀ tó bá wo ohun tẹ́ ń ṣe wọ́n ò rí yín fún ohun tẹ́ ẹ jẹ́ gangan. now after four years or let's say after about four years we are hearing different now bàbá ń sọ nǹkan tó yàtọ̀ sí ohun tán ti sọ tẹ́lẹ̀ tẹ́ bá wo àkọlé mi ẹ rí i pé níparí mo fi question mark sí mo ní kí ló wá ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ yẹn fi yí padà kílẹ̀ nìdí tó fi yí padà mo ṣe ń bọ̀ ń bẹ́ máa sọ mo ti sọ briefly bá tún padà síbẹ̀ now ẹ jẹ́ ká lọ sórí fọ́nrán tuntun ohun tí bàbá ṣẹ̀ṣẹ̀ sọ báyìí bọ́n ṣe ló yẹ kọ́rọ̀ jẹ́ ọ̀rọ̀ yẹn gan kò tí ì kúnná tán torí bàbá tó fi àwọn clauses kan sí lẹ́yìn ẹ̀já gbọ́. If you don't pay tight, you, you might not make it to heaven. I'm going to be apologizing for making a mistake, for saying that If you don't pay tithe, you, you might not make it to heaven. I'm sorry, that's wrong. That's not in the Bible. Yes, it's not in the Bible. What the Bible says is, He has peace with all men and holiness, without which no man shall see God. Now, let me tell you. Now, you can all watch Baba closely right here. lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ta ko nǹkan tí bàbá sọ yẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké àti àwọn èèyàn tí wọ́n ti sọ̀rọ̀ tí àwọn ajá orí social media wọ́n ti ṣépè léra wọn tó kálukú àti àwọn àwọn olí kéékèèké tí wọ́n máa ń sọ pé abẹ́ àwọn bàbá làwọn wà bàbá àwọn bàbá àwọn nìyẹn èèyàn kankan gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n ti jáde tán ṣépè tí wọ́n ń brí tí wọ́n ń tuná lẹ́nu pé ẹni tó bá sọ̀rọ̀ yóò fi kú ṣe ìfàjẹ́ nǹkankan ẹ́ àwa ara wọn wòlíì kan náà tí wọ́n jáde tí wọ́n ní ẹ wá o tí wọ́n ní rárá ẹ wá o òótọ́ kí ni yóò sínú bíbélì kí ló dé tá à ń sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn má sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n tún dojú kọ àwọn yẹn wọ́n gbéjà kó wọn lójú wọn bá wọn fà á aráàlú wọn ni pásítọ̀ abel damina pásítọ̀ abel damina wọ́n bẹ̀rẹ̀ sí bá gbogbo irú àwọn yẹn wọ́n bá wọn fa wàhálà pé wọ́n ṣe lè sọ bẹ́ẹ̀ wọ́n ṣépè fún wọn wọ́n sọ oríṣiríṣi now bàbá wa jáde nísìnyí bàbá ní ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ mọ́ o kò sí nínú bíbélì bẹ́ẹ̀ ni kò sí nínú bíbélì so àwa tá a sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí la sọ kí ni ìbéèrè ta béèrè a ní kò sí nínú bíbélì tó bá wà nínú bíbélì ẹ mú ibi tó wà nínú bíbélì jáde fún wa nígbà tí ò wá sí nínú bíbélì tàdé ní tẹ bá ló wà bẹ ẹ mú ibi tó wà jáde fún wa tí àwọn tí wọ́n jáde tó ń béèbú káàtì ẹ mọ̀ bóyá bàbá mọ̀ wọ́n rí gan tí wọ́n rí mú jáde fún wa tí wọ́n lè ṣàlàyé ẹ ṣùgbọ́n wọ́n jáde wọ́n ń béèbú wọ́n ń ṣépè wọ́n ń jà wọ́n ń halẹ̀ wọ́n ní wọ́n lọ́lọ́run ló yan àwọn wọ́n da òróró sáwọn lórí ìṣàmì òróró tán fi sáwọn lórí ẹni tó bá tún sọ bẹ́ẹ̀ ẹ wọ́n ń ṣépè lera wọn wọ́n láwọn ò fi tú ṣèpàdé láìṣàwà àgbóhùn bàbá ń gbà yẹn gbogbo gbà yẹn bàbá ò jáde bàbá ò pẹ̀ sọ̀rọ̀ yẹn bàbá ò jáde bàbá ò tí bàbá ò tí gbà pé it shouldn't be so kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nísìnyí bàbá jáde it's a good thing o lóòótọ́ ẹ gbàgbà pé bàbá apologize even for bàbá with his status àti ipò táwọn kan ti gbé wọn sí gẹ́gẹ́ bí ọlọ́run nílé ayé nílẹ̀ yorùbá wípé bàbá tiẹ̀ jáde wọ́n accept pé ohun táwọn sọ yẹn kò rí bẹ́ẹ̀ ó rọ̀ǹgì mo pàtẹ́wọ́ fún bàbá mo kí bàbá a dúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n tó tún wá dùn mí ni pé bàbá ò bá fi mọ lórí bí wọ́n ṣe sọ òótọ́ tí wọ́n dẹ̀ tender apology wọn yẹn wọn bá má tún fi clause kankan sí mọ́ kò sí clause kankan bẹ́ẹ̀ it's either this thing is in the bible the way you said it or it's not in there ìkànnù méjèèjì ni kò yẹ kó sí clause kankan mọ́ wẹ́ẹ́ rí i pé bàbá tún wá fi clause kan sí nídìí now ẹ wo fúnra alákọ̀ọ́kọ́ tẹ̀ wò ẹ wo gbogbo àwọn èèyàn tó jókòó tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn nígbà yẹn ẹ wo bọ́n ṣe dákẹ́ lọ́lọ́ tí gbogbo wọn pa lọ́lọ́ káàtì ẹ̀rí èèyàn kan tó lè nawọ́ sókè pé bàbá ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè torí pé ọ̀rọ̀ yẹn rú mi lójú ẹni bọ́n ṣe pa lọ́lọ́ ẹ wá wo ibi tí bàbá ti sọ̀rọ̀ nísìnyí tí bàbá láwọn apologize ẹ wo bọ́n ṣe hó bọ́n ṣe ń pàtẹ́wọ́ bàbá wa tún ká wọn dáa pé ẹ dúró ẹ mọ́ tí ì hó there is a clause ẹ jẹ́ kí mi àti yín ká jọ gbọ́ clause tí bàbá fi sí ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́dọ̀ tèmi wọ́n fi clause yẹn wọ́n tó fi ba gbogbo ẹ̀ jẹ́ wọ́n fi clause yẹn wọ́n tó fi ba gbogbo ẹ̀ jẹ́ so má dá padà sẹ́yìn má jẹ́ kó play again. I'm going to be apologizing. for making a mistake, for saying that if you don't pay tithe, you, you might not make it to heaven. I'm sorry, that's wrong. That's not in the Bible. What the Bible says is, He yeah, peace with all men and holiness, without which no man shall see God. Now, let me tell you. Listen to me. You know, it is possible to be right and wrong at the same time. I prove it to you. I mean, I'm a scientist, so I know that. For years. You all had him. Now, Baba is a scientist. Baba is no longer a pastor. So Baba is going to start proving stuff to us with science, not backing up whatever he's saying with the Bible anymore. Baba is tún di scientist now. Ẹ̀yin mélòó lẹ ti bá yọ̀rọ̀ tí ìyá mi Yèyé Túndé TV tí wọ́n possibly sí bíbáyìí. Ẹ̀yin mélòó lẹ ti bá àwọn tó máa ń ta lẹ́tí bá wọn pàdé rí tí wọ́n fẹ́ ta nǹkan fún yín tó jẹ́ pé wọ́n bá ṣe ń yí yín sébè kí ẹ̀ ń yí wọn sí poro ni wọ́n tún máa yí yín sébè padà ẹ bá tún yí wọn sí poro wọ́n tún gbé yín lọ síbòmíì wọ́n á tún sọ nǹkan míì nítorí pé their own objective their mission the only thing they want from you is for you to realize pé you need that thing wọ́n fẹ́ convince ẹ that's why the fact kọ́jú sọ wọn pé mo ti ní irú kí ní ilé àbí mo ti ní nǹkan tó jọ mi ní ìdí láti ra ilé but ohun tí wọ́n máa ma sọ fún ẹni pé ah you know what tó wọ́n pé lè tó nílé yẹn gan ó lè bàjẹ́ lọ́la ó lè tún bàjẹ́ owó lè tí mo fẹ́ tà fún ẹ nísìn nísìn lónìí lónìí níbi tá a dó sí owó rẹ̀ ẹ̀dínwó ló wà tó bá ti di ọ̀la owó tún ti gorí ẹ̀ yóò tún ti léwó ṣùgbọ́n tó bá rà ń sìn kò fẹ́ kó fà ní ẹni tó fẹ́ tajà nìyẹn akọ́ṣẹ́mọṣẹ́ tó ti mọ̀ nípa bá a ṣe ń ta ọjà nìyẹn a salesman a sales rep that just want to sell his market we you know we sell you a pitch just to make you to buy the product it don't necessarily mean that he or she understand that you need it or not They don't care about that if you need this or not. All they care about is they want to make sales. And they are going to use everything in their arsenal to make sure that you buy the product from them. So you have a priority. And your priority is not that thing right now. You don't need it. You are going to buy the product thinking you are saving money, thinking you are doing yourself a favor. At the end of the day, because you already have one of such products at home, The new one you are buying might just be sitting on your shelf and rust away without you ever touching it or using it. Torí tẹ́lẹ̀ tó ní lọ́wọ́ tí ò bá bàjẹ́ kí ló fẹ́ mú ẹ tó fẹ́ sọ pé ó fẹ́ lọ mú tuntun tó ṣẹ̀ṣẹ̀ rà. Which means tabanika go by economics eh? scale of preference. Maybe you have something else that could have that should have been on your scale of preference and immediately then. But torí pé sales pitch tí wọ́n fún ẹ pé kíní yẹn máa wọ́n sí o tó bá ti rà lẹ́yìn tó bá dọ̀là wọ́n sí o. that force you to buy the product thinking you are saving money. But at the end of the day, you are actually losing money because that's a waste. At the end of the day, if you don't use that thing because you already have one, and the one you have is still good. At the end of the day, that's a waste. Yeah, that's a waste. There's no savings in that. But a salesman will make a sales pitch to you to make you buy something that you really don't need. Ó dàbí ìwà tí bàbá wù That's Despite the fact but bàbá was being forced to come out and say the truth pé this thing is not in the bible i made a mistake i said it ẹ má bínú ṣùgbọ́n ṣùgbọ́n ìyẹn ò ní kẹ́ ẹ má sanwó o now baba now move baba shifted the pole before now tí baba bá ń bá wa sọ̀rọ̀ baba máa ní let's open the bible it's in the bible let's check you know the book of this person pass this chapter that wọn á dẹ̀ kà fún wa But right now, Baba is now saying it's not in the Bible. But you know I'm a scientist. Baba is a scientist now. You know I'm a scientist. And I'm going to prove this to you scientifically. Baba now brought out a theory to back up what he's saying. Now, why does Baba need to bring science into the doctrine of tithe? How do they correlate? So should we now start bringing science into the Bible now? Because so we should now be questioning everything in the Bible based on science and bring science in. I say, well, science said this. So how could the Bible say this? Can we start doing that? Because some of us are paying attention. Some of us are no longer interested in sitting down and listening to somebody eh, uh, spoon feeding us whatever they like. What we want to hear is the truth. Otoro. Otoro. Meanwhile, I really don't need anybody. Me, me, anybody. That's my salary. You don't talk for me. kí wàá máa sanwó fún ẹnìyẹn láti máa live luxurious life you need anybody láti máa ṣàlàyé ohun tó kọ sínú bíbélì fún mi mo lè ka bíbélì fúnra ara mi tí n bá farabalẹ̀ tó máa yé mi yégéyégé mo nígbàgbọ́ pé mo lè képe ọlọ́run tí n bá dẹ̀ képe ọlọ́run lọ́nà tó dáa ọlọ́run á dá mi lóhùn ẹnikẹ́ni ló lè darapọ̀ mọ́ mi láti kájọ képe ọlọ́run kọ́lọ́run lè dá wa lóhùn mi ò nílò láti sanwó iṣẹ́ fún ẹnìyẹn mi ò dẹ̀ nílò láti máa faragbà wẹ̀ nítorí pé kẹ́niyẹn lè jẹ àbí kó lè ọrọ̀ ayé yàn kò yẹ kó rí tẹ̀síwájú gbọ́ ohun tí bàbá sọ síwájú. possible to be right and wrong at the same time I prove it to you I mean I'm a scientist so I know that <laughs> for years we taught that light travels in straight lines now is that correct at least those of you who know a little bit of physics will say sure but light doesn't bend. That Konadi goes straight. But later on we discover it's not just one, not straight as a rod. Light travels in waves. Going one direction, but in waves. It is wrong to limit you to 10%. At a time where some of you should be 20%, 30%, 40%. 10% should be for beginners. Giving should be violently. There you go. Violently. You see how Baba repeated that? Giving should be violently. Violently. Now, Baba is doubling down. Baba double down lórí ohun tó ń ṣe táwọn náà wá apologize pé kò sí Bible peko da. dáa. But Baba is not ready to let go and it's not that táìtì mọ́ abẹ́ ẹ̀ ní máa church Baba is actually trying to use that now ah in fact lóòótọ́ kò sí Bible pé tẹ̀sán táàtì tẹ̀ bá san táàtì ẹni tí ò san ò ní lọ sọ́run rere ṣùgbọ́n àmọ̀ràn mi fún yín ni wípé nígbà tí ì ṣe pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ do nígbàgbọ́ ni yín kí ló dé tẹ fẹ́ máa san ten percent ẹ̀yin tẹ́ ti do nígbàgbọ́ tipẹ́tipẹ́ kò yẹ kẹ́ ẹ san ten percent mọ́ ó yẹ kẹ́ ẹ máa san twenty thirty forty àwọn tó ṣẹ̀ṣẹ̀ convert tó ṣẹ̀ṣẹ̀ do nígbàgbọ́ ló yẹ kẹ́ máa san ten percent even though your paying that tithe has nothing to do with you making heaven agreed bàbá ti agree lórí yẹn but baba is doubling down but you should increase it though the reason why you need to increase in the ni one is of fún wa because one little sales pitch tí wọn lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé tí ò bá san could make heaven wọn lè lo yẹn mọ́ àti agree Lori, yẹn náà pé it is wrong and it is not in the bible So baba came in another form baba stepped down from being a man of God that the G.O. that we know baba is now a scientist and baba is proving to us scientifically to support his point pé even though he was wrong in what he said before about tithing or not tithing. That right now, you could be right. At the same time, you could be wrong, depending on whichever situation. Then it's doubling down hmm, okay, my son, now, if you think about it, some people are already struggling to pay this 10%. But now they are listening and somebody is telling them, even that is too small. You need to start paying like 20, 30, 40 percent. Leave the 10 percent for the new comfort, the new commerce. And I promise you, níbi tí àwọn èèyàn wọ̀nyí ti wà brainwash dé, a lot of people will jump on that again and that's what they will start doing. Ṣùgbọ́n lónìí, kí ni nǹkan change? Kí ló fà á tí fi change? If tí mo fẹ́ ká focus sí gangan nìyẹn. Ohun tó change ni wípé gbogbo wa ti gbọ́ lóòótọ́ At least the only person everybody trusts, pé ohun tó bá ti tẹnu ẹ̀ jáde àtòjú ọ̀run ló ti jáde ọlọ́run ló sọ bẹ́ẹ̀ tó sọ fún wa ó dẹ̀ tún ti padà sọ fún wa sí pé rárá kò rí bẹ́ẹ̀ mistake ni bọ̀ ṣé pẹ̀lẹ́kùtù nínú ìfẹ́ inú wọn ni wọ́n fi jáde tán wá sọ no it's because some people stood up and went against it pé no kò sí nínú bíbélì we cannot we can't find it in the bible where it was said pé tó bá ṣe báyìí ló fi wọ̀jọba ọ̀run gbogbo alamọ nǹkan tí bíbélì sọ pẹ̀lú ohun tí àwọn nǹkan tí tọ́lọ́n fẹ́ kéèyàn ṣe tó fi léèyàn máa déjọba ọ̀run gbogbo alamọ nǹkan tí bíbélì sọ bọ̀ ìyẹn ò jẹ́ kan nínú nǹkan tí bíbélì sọ and for a very long time we all knew this but nobody dare say anything sometimes ta bá ń question pé níbo ni àwọn oníwàásù gbani oníwàásù gbani níbo ni wọ́n wà níbo ni àwọn olórin ẹ̀mí bíi tìgbà tá a wà ń kékeré tá à ń dàgbà níbo náà wà lẹ́ni àwọn bíi atayerọ voices àwọn bíi baba evangelist eh, ṣé adémọlá adérakùnrin àwọn bíi ìmọ́lẹ̀ ayọ̀ gospel singer àwọn bíi baba eh, ojú adé àwọn ìyábọ́lá rẹ and the likes of them àwọn baba níyì adédòkun àmọ́ páwọn kan nu wọn wọ́n ti dolóògbé wọ́n ti lọ ẹ eh? now níbo ni gbogbo irú àwọn yẹn wà tó jẹ́ pé láyé ìgbà yẹn sẹ́ẹ̀ nígbà tí nǹkan le gan tá a wà nínú ìjọba ológun tí gbogbo nǹkan rí bárabàra tí ló ń dàrú pẹ̀lú pé wọ́n ń fi ẹ̀wọ̀n halẹ̀ mọ́ àwọn bàbá yẹn pẹ̀lú pé wọ́n ń tì wọ́n mọ́lé wọ́n dákẹ́ wọ́n á tún jáde wọ́n á tún sàwé àwo jáde wọ́n á ní báyìí lolúwa ọlọ́run àwọn ọmọ ogun wí ìwọ lágbájá tó wà nípò ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí Elédùmarè sọ pé kì í sọ fún ọ gbogbo àwọn tó ń kọrin ẹ̀mí lẹ́nu mélòó ló ń jáde tó ń pe àkíyèsí sí àwọn tí ò dá wọn wọ̀nyí gbogbo àwọn tí wọ́n pera wọn lóníwàásù lẹ́nu mélòó ló ń jáde yàtọ̀ sí àwọn tá a ṣẹ̀ṣẹ̀ ń rí tí díẹ̀ díẹ̀ ń jáde ń mélòó ló ń jáde nítorí pé kí ni ó ṣeé ṣe ẹnikẹ́ni ló lè ṣe àṣìṣe ó ṣeé ṣe kéèyàn ṣe àṣìṣe ìmọ̀ tí ò bá rẹ́ni tó máa sọ pé ẹja wo kíní dáadáa o àṣìṣe ni kíní ẹja yẹ̀wò ká lè tètè ṣe àtúnṣe kò tí ó dáa kó má bàa bàjẹ́ ẹni tó ṣe àṣìṣe yẹn ó lè má mọ̀ láì dáa á tẹ̀síwájú á máa ṣe lọ tó má ṣe kan tí ò sẹ́ni tó yẹ lọ́wọ́ ẹ̀wà àbí tó pè sákèsí gbà ilé yóò mọ̀ sí nínú bíbélì ó dàbí pé mistake wà nù kíní yìí o then tó bá yá ẹni yẹn ò ní gbà mọ́ pé òun lè ṣe àṣìṣe òun la ń bára wa níbi wà lẹ́nu ọ̀ká ni pé all along àwọn tí Elédùmarè gbéṣẹ́ rán tó rán níṣẹ́ pé kọ́ máa wàásù kọ́ máa dín ìrere àwọn tó fi sí ipò pé ẹ máa pe àwọn èèyàn sákìyèsí tó bá ti fẹ́ ṣìnà ká ní oníkálukú wọn ò máa fi bẹ̀rù bójó ṣe wọn ò máa fi torí ohun tẹ́nu ó jẹ ẹ́ àti ohun tí wọ́n fẹ́ jẹ́ wọn ò máa fi kún bóyá ọ̀rọ̀ bá sí débi tó délé nì bóyá kò bá má bàjẹ́ débi tó bàjẹ́ dé ọlá táwọn kan wá dìde ìdí tí ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ òun lélẹ̀ ọlá táwọn kan dìde wọ́n sọ̀rọ̀ wọ́n yà ẹ wá o kíní yóò rí bẹ́ẹ̀ àdẹ nígbà kó máa lọ báyìí ẹ bá wa yẹ̀wò kẹ́ bá wa ṣàtúnṣe sí i a rò pé bó ṣe yẹ kó rí nìyẹn ọlá bẹ́ẹ̀ òun ló mú àròjinlẹ̀ òun ló mú wá òun ló mú àgbéyẹ̀wò àti àtúpalẹ̀ pé òkè tí a rí ibi tí ó wà nínú ìwé mímọ́ pé báyìí ló ṣe kó rí òun another research wáyé tó fi wá di pé nígbẹ̀yìn gbẹ̀yìn pé ah kò sí nínú bíbélì o wọn àìpá ṣiṣẹ́ ní kínní ẹ jẹ́ ká ṣe àtúnṣe ẹ jẹ́ ká wá ọ̀nà míì ká máa gbàgbé ọ̀rọ̀ yìí ká máa gbàgbé kalẹ̀ ẹ jẹ́ ká ṣàtúnṣe lélẹ̀ tó ń já sí pé ká ní pé àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn ká ní pé wọ́n sọ̀rọ̀ bọ́rọ̀ yẹn ṣe máa wà nìyẹn bó ṣe máa máa lọ nìyẹn everybody dẹ̀ máa nígbàgbọ́ nínú ẹ̀ pé bó ṣe rí náà nìyẹn báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ táwọn èèyàn kan ń gbé wọn tán há wọn pé ẹgbẹ́ mi ní dákẹ́ ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa gbé everybody hàn pé wọ́n ti sọ wọ́n ti sọ nìyẹn bó ṣe rí nìyẹn tó bá dẹ̀ ti wà ń bẹ̀ tó bá ti fìkìlẹ̀ yẹn lélẹ̀ tó bá ti pẹ́ kò sẹ́ni tó máa lè parẹ́ mọ́ kò sí ẹni tó máa lè parẹ́ mọ́ mo ti léèyàn tó ń ágíù rí kì í ṣe pọ́ sọ fún mi mo wà ń bẹ̀ ni a nǹkan kan nínú ìwé àwa ní kán túmọ̀ ẹ̀ àwa ń túmọ̀ ẹ̀ àwa sọ à ń ṣàlàyé nínú ṣọ́ọ̀ṣì náà ni o àwa ń ṣàlàyé pé bó ṣe rí bó ṣe rí nì àwọn tó jẹ́ ajínrere pásítọ̀ tán wà nínú bẹ̀ kì í ṣe nìkan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta oníkálukú wa ń sọ èròǹgbà pé bẹ́ẹ̀ mi ṣe rò pé ó ṣe rí ni ohun tí mo rò pé wọ́n fẹ́ sọ àbò tó ń sọ ń bí leléyìí èèyàn kan wá dìde ó wá gbé nìyẹn ó ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ pé tó fẹ́ mọ̀ ju bàbá lọ ni pé ìwé tí ó ń tún yẹn bàbá ló kọ bàbá ló sọ bẹ́ẹ̀ and the question then was like okay yes bàbá come, kọ́ bàbá but tí o ti dàrú wò bóyá this is a typographical error níbi tí wọ́n ti lọ tẹ ìwé yìí iṣẹ́ ohun tí bàbá sọ gangan ni wọ́n kọ síbí tí o ti dàrú wò ọ̀rọ̀ yẹn dàbí àríyànjiyàn lọ́jọ́ yẹn kò lójútùú but kinní kan yé mi ń jọ yẹn pé ah ó tẹ́ni ń gbìyànjú àti ṣàlàyé yìí ó mú ọpọlọ dání a dẹ̀ lè fìdí ẹ̀ múlẹ̀ nínú Bible ṣùgbọ́n ẹni tó ń ṣe àtakò tó ń ṣe àríyànjiyàn tó ń jiyàn yìí ohun tó sọ òun kàn dúró lórí pé bàbá ló kọ̀wé yìí bàbá ló sọ bẹ́ẹ̀ so kò lè rọ́ǹgì láéláé mo mi rí mo wo mo ní no it shouldn't be like that Baba ò kì í ṣe ọlọ́run náà mo lè ṣe mistake anybody ló lè ṣe mistake ọlọ́run máa ń ráwọn èèyàn jáde pé ẹ lọ́ máa ṣiṣẹ́ mi á fáwọn èèyàn tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ràn wọ́n lọ́wọ́ tí mi bá ṣe mistake ó dàbí pa ti gbọ́ lẹ́nu àwọn èèyàn kan tán ní bàbá gan sọ pé ẹni tó máa gbaṣẹ́ lọ́wọ́ àwọn táwọn máa ń lo bàbá pé kò tíì sí nínú church kò dẹ̀ tí ì sí nínú redeem ó wà nínú ayé if i'm no mistake, tó bá jẹ́ lóòótọ́ ni bàbá sọ ẹnu àwọn mẹ́mbà church yẹn náà láti gbọ́ pé bàbá sọ bẹ́ẹ̀ if truly bàbá ṣe sọ ìwọ tó jókòó tó ń gbọ̀n tó ron tó tí ò dáa tó fẹ́ sọ̀rọ̀ tó bá jẹ́wọ́ lẹ́ni ìyẹn ń kọ́ tó bá jẹ́wọ́ lẹ́ni tí Elédùmarè ti pèsè pé ìwọ ló máa kárí ọ̀nà ibi tí bàbá ti stop tó dẹ̀ jẹ́ pé àdánwò tá a fẹ́ ṣe fún ẹni pé irú àṣìṣe yìí àbí ohun tó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ìwọ ló wà pé wọ́n ṣàkíyèsí ibẹ̀ ni wọ́n ti wá rí pé ah, ẹni tá a rán ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni nǹkan ṣùgbọ́n nínú pé ìwọ ò fẹ́ sóòótọ́